so ah, lè sọ o but eh, bí ó ṣe wà yẹn pẹ̀lú nǹkan tí à ń rí tàdé ń gbọ́ Bobrisky ti ń ṣe ẹ̀wọ̀n oṣù mẹ́fà lọ́wọ́lọ́wọ́ hmm. ṣé ẹni tí ṣìgìdì bá fẹ́ tẹ́ni á ní pé kán gbóhùn lọ sódò do lọ́rọ́ Bobrisky. ìgbà tí wọ́n ti fi jẹ oyè rádaràda àbí tó ti gbé àwọ̀dù rádaràda ẹni lọ́wọ́ ni mo ti mọ̀ pé. Pe tọmọ yóò bá ṣọ́ra àwọ́ọ̀dù yẹn gan ó máa kó ba ẹ̀rí pé àti gbà yẹn ní ojú ti wà mọ́ lára pé Bobrisky Bobrisky Bobrisky Bobrisky nítorí ẹ bí mo ṣe gbọ́ o ṣe bí gay cross day cross dressing dressing kankan bẹ́ẹ̀ yẹn ó dàbí pé nàìjíríà ò fi bẹ́ẹ̀ láìkí ẹ̀ dáadáa dó àṣírí bó ṣe jẹ́ wọ́n wá gbogbo ọ̀nà tán máa fi mú wọn rí wọ́n wá wí pé ah, ẹ máa gbọ́ ó máa ń ṣe owó báṣubàṣu níbi patí kan gbà kan ẹ jẹ́ ká lọ fìyẹn gbé. so bóyá eléyìí náà tún wá jẹ́ kí sẹ́rí nǹkan tó kàn máa dùn mọ́ àwọn èèyàn nínú ni pé tí kì wá ṣe pé orí Bobrisky nìkan náà dá mutilation of currency yìí tí ìbá ṣe orí Bobrisky nìkan náà ti stop ẹ̀ tán bá lè ṣe throughout Nigeria bóyá ìbá tún níyì díẹ̀ bóyá ìbá tún gbayì díẹ̀ bóyá àwọn èèyàn bá tún fún ní respect díẹ̀ because eh, tẹ bá wo bíi tú tí àwọn ọmọ Yíbò yẹn fi owó dá lára tọ́ bá láwọn ń ṣe pati pati kò jọ pati kò jọ nǹkan kan tọ́ náà ń ṣe tó jẹ́ pé wọ́n á da owó sílẹ̀ lẹ̀ wọ́n á máa tẹ owó mọ́lẹ̀ bó ṣe wù wọ́n so èmi ò bá ní pé tí Nàìjíríà bá lè extend gbogbo kinní kó má lọ jẹ́ pé orí ẹnìkan ló máa dúró sí. Si kó dúró sórí gbogbo wọn pátápátá àti ọkùnrin àtobìnrin àtolówó àti tálíkà tó bá ti mẹ́sàn pẹ̀lú kọ́rẹ́ǹsì wa báyìí kọjú síbi tó yẹ kó bì lọ ibi náà ju ọmọ ọmọ eléyìí sínsìn kọjú kọjú gbogbo wọn síbẹ̀ but eléyìí náà mo kọ̀ mọ́ pé eléyìí náà wá kọ́ gbogbo àwọn èèyàn ló tó kù náà lọ́gbọ́n díẹ̀díẹ̀ pé a ah, nàìjíríà ti change tinubu ń ṣiṣẹ́ ẹ má jà tara wa jẹ àfi fẹ́ porọ́ fúnra wa nìkan ló kù. Hmm ọlọ́run gbà fún Tinubu lọ́wọ́lọ́wọ́ kí nǹkan tí Tinubu kàn ní ìdí ní support àwọn citizen kan fún ní support díẹ̀ ẹ rí pé gbogbo dọ́là ń lọ sókè ńgbà kan ó ti di ah, ẹ̀rù ń bà wọ́n yàn sí ni pé ẹ́ eh, dọ́là máa ti lọ sí ó ti wọ one thousand sí yun fẹ́yìn tẹ <laughs> fẹ́ ṣẹ́wó tẹ̀sí ń tọ́jú dọ́là ní sápò bírò àwa báyìí dọ́là tó náírà is now one thousand àmọ́ pé ẹ eh, kò tí ì débi tí ó yẹ kó dé but very soon pẹ̀lú réètì tari tó fi tó fi reduce yìí pẹ̀lú réètì tí Tinubu fi gbé yìí ó ṣeé ṣe kí kó jẹ́ pé at the end of the day dọ́là gọ́lì máa ju bí five hundred naira lọ ní exchange rate ẹni mo sọ ẹni mo kúrọ́ kan fún yín ó lè má ju five hundred naira lọ tá a bá tẹ ṣọ́ra gan tó bá ṣe ń ba lọ tó ṣe ń ba lọ yìí tí Tinubu tó take serious bó ṣe take serious yìí ẹ má wà surprise o. Oh tí dọ́là bá ń di three hundred naira o ẹni ẹ tó la purọ́ kan fún yín bẹ́ẹ̀ yẹn náà bọ̀ tó kàn jẹ́ pé tí mo ṣe sọ pé káwọn ìlú kan wàá fún ní sọ́pọ́ọ̀tì díẹ̀ ni wípé gbogbo nǹkan tó wọ́n tó bá lè wá máa wálẹ̀ tó bá lè wá máa wálẹ̀ bí kì í ṣe wípé dọ́là nìkan la kàn ń kárí pariwo dọ́là ti wálẹ̀ o dọ́là ti wálẹ̀ o price cement ìyẹn sì ga sókè price oúnjẹ ìyẹn sì lọ sókè so Tinubu sì ní ìdí assistance help àwọn citizen Nàìjíríà gangan láti jẹ́ kí ìjọba yìí kó kó wà meaningful you understand because the the ó ṣi ó gbìyànjú ní ti dọ́là yìí ànípurọ́ ó gbìyànjú hmm, èmi kọ́kọ́ believe náà dé pé ìgbà tó kọ́kọ́ débẹ̀ eh, kò kò tí kọ́kọ́ understand the loopholes tó ti wà ní orí ẹ̀ tó ti wà ní nàìjíríà tí buhari ti kọ́ọ̀sì wa tẹ́lẹ̀ kò tí ì understand gbogbo lupus yẹn so nísìnyí ó dàbí pé ṣẹ̀ṣẹ̀ ń get bearing right ni pé ibi tó ti dé gbé dàbí pé mistake wà ó ti ń block ẹ̀ ibi tó ti ń kówó jẹ ó ti ń block ẹ̀ ibi táwọn kan ti ń gbé subsidy tó ń gbé hánu ó ti ń fọgbọ́n gbọ́n block ẹ̀ hmm, gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe mọ̀ náà Tinubu náà ń ṣe kì í ṣe ọmọ ọmọ kékeré mọ́ nínú ní ọ̀rọ̀ òṣèlú kì í ṣe newbie mọ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú ní nàìjíríà nísìnyí nísìnyí tá à ń sọ yìí o àṣìwé máa mú tinubu as number one or number two you understand exactly táyé tìjàní ẹ máa ra mà àwọn citizen ní problem nàìjíríà most of the time kò sí nǹkan tó bá ti lọ sókè báyìí àti wá jẹ́ kó reduce àdìwálà mọ́ nàìjíríà lọ́wọ́ nǹkan tó dẹ̀ sí láwọn àwé nìyẹn ẹ bá délé epo sìn ẹ dè débẹ̀ lé ní kẹ rí fún ẹ̀wọ̀n kó jẹ́ three dollars kẹ débẹ̀ lọ́la kó di two dollars ó lè ní points ó lè ní cent kan kékeré kan lẹ́yìn o bẹ́ẹ̀ tẹ́ mọ̀ bí market ṣe ń lọ làwọn náà reduce ẹ̀ bọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ nàìjíríà tí federal government bá sọ pé ewé epo ti di one million lẹ́ni o kó tó sọ tán hmm, gbogbo àwọn independent market àtìyẹn pátápátá wọ́n máa lọ increase owó epo wọn ni kó tó sọ tán epo ó ti di one million o pàlítà ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ̀yin ẹ jẹ́ pé federal government jáde ní kó ní pé epo ẹ gbọ́dọ̀ ta ju bóyá bíi hundred naira hundred naira lọ o pàlítà o wọn ò ní dá lóhùn wọn ò ní dá lóhùn à nǹkan tó dẹ̀ ń ba kọ́ńtù yẹn jẹ́ nìyẹn tó ti ní subsidy báyìí kíákíá gbogbo wọn ti sáré gbé owó lówó epo wọn ò tẹ̀ ní sùúrù náà tó bá lóun dá subsidy yẹn padà lẹ́ni ẹ believe me wọ́n ní dáwọ́ wọ́n ní reduce owó owó epo àkíní ni mo rí pé àwọn nàìjíríà ti ń fight fún àwọn bíi tó tó fẹ́ kí nàìjíríà ní nílọsíwájú tó ti ń fight fún but àwọn èèyàn tá a ní ah ẹni máa control nàìjíríà múra díẹ̀ o olóṣèṣe ń gbà kan tí Táíṣó Láàrin òun àti Babangida tó ń àkíyèsí Babangida lójoojúmọ́ ẹ Babangida ó yẹ kó ṣe báyìí Babangida ó yẹ kó ṣe báyìí Babangida ó yẹ kó ṣe báyìí Babangida bá pè é pé Táyé Sólàrí ǹjẹ́ ṣó lè wá síbí àmọ́ kúkú gbọ́ tó criticize wa ẹ kú ọjọ́ mẹ́ta o of course president ló pè so ó ní láti dá lóhùn ah wọ́n bá béèrè lọ́wọ́ ọ Táyé Sólàrí pé bàbá o ẹ kú ọjọ́ mẹ́ta o agbáku <laughs> awuyewuye yìí o lórí àwọn ará ìlú ẹ kí lẹ wá rò pé a lè ṣe fún ará ìlú tí ìlú máa fi tòrò tó máa fi tù bàbá yìí níta ìṣọ́là ní bóyá ká kó ti mọ̀ ni kó ti ra dákẹ́ jẹ́jẹ́ ló bá ní ó yẹ ká máa yá wọn lówó wọ́n bá ti ṣe ń fowó yẹn ṣòwò wọ́n á máa dá apá <laughs> ìṣèjọ ayé níta ìṣọ́là ní ó bá explain fún Babangida tó bá ti ń fi owó yẹn ṣòwò wọ́n á máa dá padà àtúmọ̀ ayé lòmíì tíyẹn náà bá tún dá padà àtúyẹ lòmíì Babangida bá béèrè lọ́wọ́ Táíṣọ́lá ní pé bí èlò lóore pé ó máa ó máa tó láti ṣe irú project yìí throughout Nigeria ẹ̀ẹ́n tàbá ṣí branch ń bí ta ní branch ń bí ta dẹ̀ níye báyìí ń bí ó yẹ kíyẹn náà lè ó yẹ kíyẹn náà lè kó lè solve gbogbo problem yẹn <laughs> Babangida bá fún ní gbogbo ohun tó fẹ́ ló bá ní pé ní decision to make o ìwọ náà ló máa jẹ chairman o àwọn ní kò sí problem wọ́n kó gbogbo owó lẹ̀ wọ́n kó gbogbo ilé tó fẹ́ lò wọ́n kó fún gbà ìwọ ni chairman o bye bye tó bá di lẹ́yìn oṣù bíi mẹ́fà kan kó wá fún wa ní rìpọ́ọ̀tì o ní táṣọ́là mi bá lọ ló bá yá gbogbo wọn lówó ǹjẹ́ ẹ̀dẹ̀ dáwó padà lóyún <laughs> ni wàhálà bá dé ẹ dáwó padà owó dáwó padà báwo àjẹmọ́nù tiwa <laughs> lélẹ̀ lọ́dọ̀ ìjọba ní táṣọ́là mi bá ń sá kiri ẹ gbà wá ẹ ní kó dáwó yìí padà owó padà báwo alájẹmọ́nú ti wà lọ́dọ̀ ìjọba lélẹ́yìí bẹ́ẹ̀ dẹ̀ rékẹ̀ ló tún fẹ́ máa sọ sálárì owó wọlé wọ́n dẹ̀ fẹ́ máa sọ sálárì ẹ̀rí pé wàhálà dé ní táyé ṣọlá ní bá ń sá kiri ńgbà Babangida Babangida rí pé kó o má pa babó ń baba ló bá pè padà ló bá pè ló bá ní ẹ lọ pè wá ló bá dúró síwájú Babangida ló ń gbọ̀n wípé ah báwo ló ṣe fẹ́ explain Babangida bá of course Babangida bá bèrè lọ́wọ́ pé báwo dẹ̀ ní ń bolẹ̀ owó owó tẹ ní ká máa yá àwọn báwo dẹ̀ lẹ́sẹ̀ ṣé ń bo ní ó bá dé ṣé ó ń lọ jẹ́jẹ́ lọ́rọ́ bá di wòmí wẹ̀ lẹ́nu táṣó láàrin kíni <laughs> kò mọ bó ṣe máa sọ pé owó ti lọ àwọn ọ̀rẹ́ kọ́bọ̀ gbà at the end of the day ni Babangida bá sọ pé ṣó ti rí nǹkan táwọn ń fèsì ipe ordinary parastatal kan ṣoṣo péré lẹ́gbẹ́ òróró rẹ̀ marasa làwọn ní kó handle tí ó ṣe tó ṣe tìyẹn o ipe kó wá imagine àwọn tó jẹ́ everywhere in the country làwọn làwọn ń face àti gbà yẹn títí táyé ṣúlàní fi kú títí táyé ṣúlàní tó fi kú kò bá wọn bú gọ́vnà mi gọ́vmẹ̀ntì mọ́ kò sí ẹni tó máa jẹ́ tó máa dé position kan tó máa sọ pé position tí mo dé yìí mo fẹ́ lọ bà bẹ̀ jẹ́ bẹ̀tẹ̀ àwọn tó bá kó mọ́ra ló ń bà á jẹ́ àwọn tó bá gbé tira àwọn ló máa kọ́kọ́ kówó jẹ kówó jẹ ẹ wo mínísítà tí iye tó tiẹ̀ ju ọmọ bíi forty years tán tí gbogbo wa ń dùn ní pé Tinubu fọmọ kékeré jẹ mínísítà ǹjẹ́ mínísítà ò ti ń kówó jẹ báyìí ǹjẹ́ mínísítà ò ti náwó jẹ tán la ṣe rí pé most of the àwọn tí a máa ń blame ń gbà mí àwọn kọ́ ló yẹ ká máa blame but ó kàn jẹ́ pé kò sí ní tó máa ṣe ṣẹlẹ̀ náà olórí náà lèyàn máa fẹ́ lọ ta sí olórí òun náà la máa fẹ́ lọ bá pé ah, ìwọ ló wà ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ wo Bobrisky yẹn sìn mo mọ èèyàn mo mọ èèyàn ló fi para ẹ̀ dànù mo mọ èèyàn mo mọ èèyàn kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fún mi èmi mo mọ lágbájá mo mọ tẹ̀mẹ̀dù mo mọ̀ kòkó bàbá aṣáṣùn wọ́n ti gbé Bobrisky fún oṣù mẹ́fà báyìí o six months kí Bob máa jẹ wá lọ tẹ bá ń gbọ́ máa jẹun lọ làyàn fi <laughs> làyàn fi ọmọ ọmọ yìí nǹkan true taunt true taunt àyàn àyàn ni kinní kan ọ̀yàlẹ̀ ọ̀gá máa jẹun lọ lẹ́mọ́ fi ń tóbi alẹ́ ọ̀yà fi ń tóbi jẹ lọ <laughs> àtẹ̀rí àtẹ̀rí bàbá yẹn mọ́ <laughs> true taunt máa jẹun lọ lẹ́yìn lọ́ọ̀yà fi ń tóbi jẹ mọ́ lọ ẹ ń bolo wà mí ìgbúrò ẹ̀ mọ́ <laughs> ó dàbí pé mission ti trútọ̀ ti bá wá kò rí dáadáa ló ya ọmọ ya fọgbọ́n tu ó bẹ ń jọ́ ẹ sábọ̀ ló kọ́kọ́ kàn kó ó ti fi ó ti build page yẹn dáadáa <laughs> mo rò pé yẹn ti ṣọkọ ìnìyẹn <laughs> bá ṣọ sáf àfi strike ló bá strike page ẹ ojú trútọ̀ ti hàn ó kí lè ó fẹ́ ṣépè fẹ́ sábọ̀dù pa ló bá tún lọ sí ikọ̀ bóyá bákọ̀pù rọ́kọ̀ ọ ah, eléyìí ò tí mọ̀ tán pè ní fracas ń gbọ́ tún báyìí náà débì ló tún di wò ó <laughs> máa jẹun ló bá jẹun lọ kúrò lórí pépéjì mi tẹ̀dẹ̀ búrò ẹ̀ mọ́ ń ṣe ṣóòṣà two tons. ọ̀rọ̀ two tons yẹn kò tí kò tí kò tí understand the fracas yìí dáadáa ni ó dàbí pé bóyá àwọn warriors náà tó wọ́n tó ta sí níbì kan bóyá àwọn ọmọ ayé náà tó ta sí níbì kan bóyá <laughs> ìgbà ló ti sún pé àà ẹ wo gbogbo àwọn tí mò ń support màá ló tó ta sí mi yìí hmm, máa jẹun lọ máa jẹun lọ ni ẹmọ fi ń tóbi jọ̀yà lọ àbí lọ́yà fi ń tóbi jẹmọ́ lọ àárí kó máa jẹun lọ mọ́ o bẹ́ẹ̀ bàbá dẹ̀ ti jẹun ti ha lọ́nà fún ọlọ́run ló mọ̀. so ẹ eh, ti ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Bobrisky yìí náà ẹ̀kọ́ ló kàn fi ń kọ̀yàn díẹ̀díẹ̀ ni pé kò sí ẹnìkankan tí Ọlọ́run ò lè mú ńgbà tán wá dé <laughs> ibi tọ́rọ̀ ti wá pa gbogbo èèyàn lẹ́rìn ńgbà wá dé kóòtù pé bàbá Bobrisky báwo dẹ ní <laughs> exactly n tó tún the next náà nìyẹn ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ gbogbo yẹn náà lọ́ba tún bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Bobrisky pé Bobrisky báwo dẹ ní agbẹ́pọ̀ ń wọ pátá ó lọ ṣèdí ó lọ ṣọyàn ó ṣerun báwo ni ṣóbìnrin ni ẹnà àbọ́kùnrin ansa ti Bobrisky máa sọ ni pé i'm a man my lord <laughs> ẹ jẹ́ kí n sáré kàbí i'm a man my lord Bobrisky confesses to judge in court during his sentencing there was drama in court on Friday April 2nd I mean 12 when Idris Okuneye, popular dre uh, crossdresser known as Bobrisky, confessed being a man. So ẹ̀yin tẹ́ bá Bobrisky ó ti sọ fúnra ẹ̀ ó ní ọkùnrin lòun o ẹ má fi kinní sí di òun òun ní lágalága gidi o ṣe rí i pé àwọn àwọn kan kan wà tó jẹ́ pé kò bá kọ́ṣọ́ Nàìjíríà mu kò bá kọ́ṣọ́ Yorùbá mu àwọn kan ní pé ó ń tajà ni ó ń tajà ni hmm. ìtakúta nìyẹn wàláì ìtakúta nìyẹn èrò oníkan náà tó ń pè ní brown ìyẹn tẹ̀tú ìyẹn tẹ̀tú ìyẹn tẹ̀tú worst díẹ̀ báyìí. ṣe rí àwọn nǹkan bíi èmi ní gay lesbian nǹkan kan bẹ́yẹn kì í ṣe culture nàìjíríà rárá ọkọ̀ lọ yá kọ́ṣọ̀ oníkọ́ṣọ̀ táwọn náà kàn lọ dọ́sọ tó gbà bí ẹni gbàgbọ́ ọtí tán wá di dìdìrín sórí social media. The crossdresser has ignited controversy over his gender status. Known for dressing as a woman, Bobrisky had claimed to have undergone different surgery to make change his gender. At some point, the social media influencer even said he was ready to bear a child, but occasionally the socialite dresses as a man. Last year, when he lost his father, Bobrisky attended the funeral in the igbo area of Ogun State as a man. Ẹ pé ìgbà bàbá ẹ̀ náà lóòótọ́, ó lọ síbẹ̀ bí ọkùnrin àmì ìgbà tí bàbá ẹ̀ kọ́kọ́ ṣe bẹ́tìdè kan gbà kan ó wọ jàlámíà ó ṣe bí ọkùnrin ó lọ sọ kí bàbá ẹ̀ so wọn nígbà tí wọ́n tún fẹ́ lọ sin bàbá náà ní ìjẹ̀búgbó ní tẹ̀mọ́ pọ̀mọ̀ ìjẹ̀búgbó ni ó tún dírẹ́sì gẹ́gẹ́ bí ọkùnrin hmm. ó o in a viral video the obviously embarrassed crossdresser was seen dodging the camera spotted in a black attire and a black scarf. He used a dark shade to conceal a portion of his face. Bí wọ́n bá ṣe rere ni ara kì yóò ya ọ bí hmm? Bobrisky. Ibi tó yẹ kó ti mọ̀ ẹ́ pé ìranù lòun ń ṣe nìyẹn. Nǹkan téèyàn bá máa ṣe tí ò lè gbójú jáde. Ó faṣọ bojú, ó lo glass, ó lo gbogbo ìkọ́ṣà máa rojú ẹ̀. Kí ló wá àwọn olówó ń ṣakọ fún dẹ́n? ẹ̀rí nígbà tó dé tọ́ṣù ẹ̀ nínú náà ó ti wá dúdú ó ti ṣì mú ah, ọmọ yìí ò réèyàn bọ́hùn sọ̀rọ̀ àwọn àlùfúlání tó fi ń tán ní àwọn fẹ́ fi joyè yẹn lọ́hùn owó ọwọ́ gidi tó máa bọ́hùn sọ òótọ́ ọ̀rọ̀ tó máa sọ gidi tó máa sọ̀rọ̀ gbá orí ẹ̀ wípé ìwọ ọmọ yìí ni gbogbo tó ń ṣe yìí. In the video clip Bobrisky from time to time felt uncomfortable whenever the camera was tinted towards him. However, before he was handed a six-month jail time on Friday, Justice Abimbola Awogboro asked the convict of his sex, and he quickly replied, I am a man, my lord. <laughs> so, ẹni tó tìmọ́lé gbà yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé gbọ́ ọmọ èwo ló ń ṣe ṣóbìnrin ni ẹni àbí ọkùnrin ọ̀hún kíyàn tó sọ̀rọ̀ tó bá ní à ọkùnrin ni mí o ẹ kàn lè máa wo gbogbo pàdípàdí páàdì lọ́tún páàdì lósì o kẹ máa rí mi pẹ̀lú ṣódà páàdì ọkùnrin sì ni mí o so nísìnyìí bí ó ṣe wá ń dẹ̀sí bí obìnrin yẹn kọ́ ẹ wo ló fẹ́ fi sí ṣé táwọn ọkùnrin ló máa fi sí ni bí ó ti sẹ́ pé mánu lòun náà níwèé tó ṣe ṣe kó jẹ́ pé ibi táwọn ọkùnrin bá wà náà ló máa fi sí dò ní nàìjíríà ṣe mọ̀ pé hh eh, ṣe mọ̀ pé ní nàìjíríà irú Bobrisky yẹn for example sìn tẹ bá gbẹ́ pé ó kàn fi prison yẹn ó kàn fi bojú ni every ló máa ma jáde kúrò ní prison tó máa ma ṣeré jáde every time ṣe rí àwọn olówó yẹn nínú prison yẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn tán bá ti fún àwọn àwọn correctional officers yẹn tán bá ti fún wọn lówó tán àwọn yẹn ti gbowó díẹ̀ báyìí wọ́n kàn máa bọ́ síta ni ohun tán máa ń ṣe ni pé wọ́n á wá fún wọn ní medical bíi medical slip ipò wọ́n fẹ́ lọ rí doctor wọ́n fẹ́ lọ consult doctor wọn ìyẹn náà máa gbà tí wọ́n máa fi jáde òun náà kọ́ cooperate pẹ̀lú àwọn yẹn ni o kò ní misbehave kó lè gbalé ẹ̀ lọ kó lọ sùn tiẹ̀ kó dàrú ọjọ́ kejì kan máa gbé bọ̀ ní prison bí most àwọn olówó yẹn ṣe ṣe ni tẹ́bi ẹni tó bá rántí ń gbà kan ẹni wọ́n pe mánu kan ní Fred Ajidua Fred Ajidua ẹni tó wà lẹ́wọ̀n ó dẹ̀ fún ìyàwó lóyún <laughs> ẹni wà lẹ́wọ̀n ó dẹ̀ fún ìyàwó lóyún so àwọn àwọn kinní gbogbo gbogbo èèyàn náà ló ti mọ̀ pé ẹ̀ẹ́ àwọn wọ́dà nàìjíríà ń gbà mí wọn fi bẹ́ẹ̀ wà kápébù tó bá ti mówó ẹ̀ dání wọ́n á ṣe ohun tí ò yẹ kó pọ́n ṣe wọ́n á fún ẹ ní preferential eh, treatment yẹn lágídí ni tó bá ti gbówó ẹ̀ dání. The judge subsequently sent him to jail and ruled that the jail time commenced from March twenty-four, two thousand and twenty-four, the day of his arrest. It will be recalled that the court had on April fifth. 2024 convicted him after pleaded guilty to the four counts charge of abusing the naira currency made against him by the EFCC. So, uh, eh, ti Bobrisky, bóyá tó bá tuntun ayé ẹ wá lẹ́ẹ̀kan sí tó bá tọ́lọ́n bá bẹ́ẹ̀ ṣe tó jáde níbi tó ti jáde o ó ṣeé ṣe kórè ẹ pé dáadáa tó bá máa fi jáde ẹ̀mẹ́ pé téèyàn bá ti rí problem bẹ́yẹn orí wọn kì í pé orí wọn kì í pé àmọ́ nísìnyí tó ti gba sí káló tóun náà ti lọ jẹ̀wà díẹ̀ tó ti fẹ̀wà sóúnjẹ àjẹsùn ó ṣeé ṣe kí kórí ẹ̀ pé nìpẹ́ ẹ ṣe rí nàìjíríà kéèyàn tó lè rí truth information gbà míì wọ́n á ti kọ́kọ́ ta sóbò fún lọ tipẹ́tipẹ́ á ti lọ á ti bọ̀ òun lọ́rọ̀ junior pope tó ṣaláìsí ìkọlọ́run bá wa fi ọ̀run kẹ́ ìgbà máa kọ́kọ́ gbọ́ a ah, ó ti kú o gbàràrà tó máa gbọ́ ọ́nà bá tún ní a ah, kò tí kú òun náà ń gbé lọ yìí o ṣe rí nàìjíríà àti lè rí pé kí information jáde kádẹ́gbà pé information tó jáde yìí ò tọ́ ni ó máa ń hard díẹ̀ àwọn kan á sì kankan wá lọ gbé fèkì jáde ṣáá ni. ti iburu náà báni kan náà tún ṣe jáde nìyẹn tó ní kò kú o kò kú o kò kú o díẹ̀ ló kù kí n post ẹ̀ mo kàn ní jẹ́ ní sùúrù náà kí n wo ni you understand but ẹ̀kọ́ kan ló kọ̀ wá nù kíní ti junior pope yìí ni wípé àfojúdi àfojúdi bóyá ó ti bìlú pé òun lè wẹ̀ ní òun bóyá ó dẹ̀ ti bìlú pé kò sí tó lè ṣẹlẹ̀ pẹ̀lú bóòtù táwọn ẹgbẹ́ yìí ní o èèyàn á máa béèrè pé kí ló dé tí wọ́n lo life jacket irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó fẹ́ lọ sójú omi mi mọ̀ bóyá mọ̀ wẹ̀ tẹ́lẹ̀ mi lè sọ you understand bóyá mọ̀ wẹ̀ tẹ́lẹ̀ mi ò lè sọ tó ti rò pé kò sí nǹkan kan náà tó bá tiẹ̀ já bọ́ òun á swim cause èmi ò rí reason tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó máa fi wà nù boat ìbàjẹ́ kinú ìbàjẹ́ ship ni o tí life jacket ò ní wà nítòsí yín mi ò mọ reason bí mo ṣe wà yìí wípé wọ́n lọ sí cruise wọ́n lọ sí cruise yẹn <coughs> adìlẹ̀ máa rí mi pé nínú ẹ̀ o èmi ò ń fi nǹkan kan tó ń jẹ́ omi ṣeré o bí mo ṣe wà yìí tí kì bá ṣe pé àwọn èèyàn ló ní dandan owó ní ní flight ni mo fẹ́ lè máa máa wọ̀ flight mi ò ń fi omi ṣeré nípò yẹ ẹ jẹ́ ká lọ sí cruise kan inú omi ni omi tó gbé Titanic lọ tí gbogbo wọn kú dànù sínú ẹ̀. so anything bí à ń wo kená nǹkan kan bẹ́yẹn èmi kọ́ lè máa bá ń bẹ̀ mi ò wá lè sọ tó bá fún mi ní life jacket gidi o so irú ìyẹn kó tó di pọ́n tẹ̀sọ́ pé wọ́n máa gun bọ́ọ̀dì eh, eh, eh, kená àbí ship àbí nǹkan kan tó gbé ni ó yẹ kí stand by standard life jacket kó wà pẹ̀lú wọn but problem ti Nàìjíríà ní ni pé a kì í máa ń ka nǹkan kún a ti wí pé a ṣèbó ṣèbí bóòtù yìí náà ti ń gùn lọ látijọ́ yìí kò mọ nǹkan kan ṣẹlẹ̀ kí ló dé rí lẹ́yìn gbọ́ ọjọ́ ilẹ̀ ti gbẹ́ pé accident bóòtù ṣẹlẹ̀ rí ẹ jẹ́ kán máa lọ of course ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ibi tán lọ yẹn gan pàápàá gan òun á ti máa lọ láìmọye ìgbà láti máa wí pé kò kúkú sí nǹkan kan but accident bá máa ṣẹlẹ̀ ọjọ́ kan náà ló máa ṣẹlẹ̀ ìṣẹ́jú kan ni ẹni tó drive boat yẹn flying boat yẹn àti ètò lọkọ̀ láì pẹ̀lú ọlọ́run ló mọ bí wọ́n ṣe ṣe tó dẹ̀ jẹ́ wípé ẹni tó ń dráìfì tóun wà gangan bóyá yẹn náà sùn ní o bóyá yẹ bóyá èdì bóyá èdì ní ọlọ́run ló mọ̀ ìgbọ́n máa fi dọ́dọ̀ ti bí ti kejì kò ṣe kọ̀ǹtró mọ́ àfi gbòòs olúkálùkù fún dànù ìyẹn ka price ń sẹ́ẹ̀ ìwọ ló bá di júnàdà júnàdà pópùdà pópùdà ẹgbẹ ẹgbẹ ẹgbẹ òkú pópù náà gbé jáde òkú pópù òun náà rù jáde ebi ṣe ń wò pé ńgbà tí wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lọ ṣe irú nǹkan bẹ́yẹn kí ló dé tí wọ́n ṣe rí gbogbo kínní náà fún àwọn ẹlòmíì tó bá tún reason pé àwọn fẹ́ lọ gun bóòtù ní o àbí flying bóòtù ní o àbí kinní kan ṣíìpù ní o tó ti jẹ mọ́ mi tó bá ti rí life jacket ó bẹ́tà kó jókòó ẹ̀ sílé ẹ̀ jẹ́jẹ́ tó bá ti provide ẹni life jacket pé gbà ó life jacket rẹ o the best thing ni pé kó jókòó sílé ẹ̀ jẹ́jẹ́ kó o máa wò nítorí tó bá rò pé fẹ́ àwọn kan ti ń gùn láti gbà kan láti ọjọ́ aláyé ti dáyé làwọn kan ti ń gun kinú gun gba orí omi yìí tí wọn náà wá dán tó wá dán wò ìgbà míì gan pàápàá gan wẹ́ dáadáa tí ò ní sí nǹkan kan ẹ wá dójú àgbá mi látẹ́gùn burúkú yà wá dé látẹ́gùn burúkú yà wá dé àwọn ọmọ kan ní Florida tó pa wọ́n nìyẹn gbogbo ẹ ṣe mẹ́nẹmẹ́nẹ wọn tiẹ̀ mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n ti gbé bóòtù wọn láǹfẹ́ lọ pẹja di èní ilé ni wọn rí wọn mọ́ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wá wọn wọ́n wá wọn tì ọmọ kéékèèké méjì so irú èmi ń sìn kò sí bó ṣe lè rí láyé yìí tí màá ní mo fẹ́ gun bóòtù àbí mo fẹ́ gun kinú àbí nǹkan kan tó jẹ mọ́ omi bẹ́yẹn tí life jacket ò ní pẹ̀lú mi o àfi tó bá wá jẹ́ wípé odò ọ̀hún ò ń ṣe odò tó lè gbé èèyàn lọ tí kì í ṣe odò tó kún dáadáa tí kì í ṣe odò tó jẹ́ pé ó jìn náà rẹpẹtẹ tó kàn jẹ́ pé bẹ̀rẹ̀ tí eh, èèyàn lè kó sínú ẹ̀ kó má wẹ̀tì ni. àwọn láti jẹ́ pọ́dọ̀ tó jẹ́ pé wọ́n bá ti ṣe kálọ́ síbẹ̀ bóyá bá ṣọ́ra báyìí báyìí ni ọlọ́ọ̀ má jẹ́ ọlọ́ọ̀ má jẹ́ ẹ̀yin tẹ́ bá ti ní fámìlì tó jẹ́ pé wọ́n ń gbébi tí ó jẹ́ pé dandan gbọ́dọ̀ lókè ẹ lọ ra life jacket fún wọn àwọn ibì kan wà láti Badagry tán sí Akéré ìlú yẹn èèyàn lè kéwọ́n náà máa gbé débẹ̀ straight ní dé Badagry ìtẹ́yẹ̀ máa fi dé Badagry gan láti bẹ̀rẹ̀ sí Akéré gan bóyá ló tó thirty minutes orí bóòtù náà ni orí bóòtù náà ni ẹ bá rí tán bá di àwọn èèyàn ẹ̀rọ á báyìí àmọ́ àwọn náà ti ń ṣe ojoojúmọ́ every time náà náà ń ṣe tí wọ́n dẹ̀ lásídẹ́ǹtì rí ṣe understand but tí nǹkan bá máa ṣẹlẹ̀ náà ọjọ́ kan ló máa kàn déédéé dé kì hmm. ẹ wọ́n bá ṣe pa bọ̀bọ̀ oníbọ̀bọ̀ dànù sìn wọ́n pa pátápátá ìyẹn ti lọ nìyẹn Junior Pope ti kú dànù látòrí pé kí ni wọ́n gbàgbé kan fún ní life jacket i'm sure pé tó bá ní life jacket ni tó bá tiẹ̀ máa wúndù ni mi ò rí kó máa kú mi mi ò rò pẹ̀lú life jacket o tó bá tẹ̀ ṣì máa ṣe ṣe pé àó ṣe ṣe o ní júrì nǹkan kan bẹ́ẹ̀ mi rí pé ó máa kú àmọ́ nígbà tó jẹ́ pé n táwọn rò ní pé káwọn sáré ṣe pápápá káwọn sáré lọ síbi táwọn ń lọ káwọn dé táwọn bá ti dé káwọn tún kọ̀ǹtínú láì mọ̀ pé ọlọ́jọ́ ló ọlọ́jọ́ ló ń dágbére tó kọ́ lọ́n bá wa fi ọ̀run kẹ́ bàbá Mohbad àti Lizzy àti sísítà wa yìí Bukky Jesse hmm, ẹlòṣẹ mọ̀ pé gbogbo ṣe ń fight for Mohbad náà ni a ṣe ń wá justice kiri ṣe wípé mi máa ń sọ pé irú ọmọ Mohbad eré mi sì mi lè máa fi bẹ́ẹ̀ ṣe ṣù lórí ẹ̀ rẹpẹtẹ mọ́ torí tó bá jẹ́ pé ọjọ́ tá a dáyé là ń bímọ ni màá ti bímọ tó jùlọ dáadáa ìyá ẹ̀ ń sìn tán ló ṣẹ̀ṣẹ̀ ṣe fifty èmi ti ju fifty lọ so èmi àti ìyá ẹ̀gàn pàápàá mi ń ṣẹgbẹ́ you understand so bí irú Mohbad yẹn sì bí ọmọ ló jẹ́ sí mi lẹ ṣe rí pé ṣó ẹ ò kí n fi bẹ́ẹ̀ máa ń wù mí ṣe taratara pé kí n máa jáde ètò Mohbad Mohbad Mohbad Mohbad kò kí n máa ń wù mí ṣe taratara orí ọmọ ìkókó pàápàá ni Mohbad lọ́dọ̀ tàwa yìí bẹ̀rẹ̀ ìyẹn wà ní pé tá a bá wá rí ibi tó ti gbé fẹ́ ṣe nǹkan kan fún ká má fún wọn ní support wọ́n ti gbé GoFundMe jáde ẹ̀mọ̀dẹ̀ẹ́dẹ́ púpọ̀ yìí náà tẹ́ máa ti gbọ́ tí bàbá Mohbad ti sọ̀rọ̀ nípa GoFundMe yìí tó ti ní pé òun lòun ní kí àwọn Bukky Jesse nǹkan kan kan báwọn ṣe GoFundMe so ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí Ọlọ́run bá bùkún fún GoFundMe bàbá Mohbad torí pé ó lè ó lè ó lè ẹ jẹ́ kí wọ́n kí ló ń ṣe kínní. GoFundMe tí bàbá Mohbad gbélé ni. yẹ kí sáré gbé kíní kùnú spíkà. so tẹ bá ní ẹ̀ẹ̀mí tẹ wá kọ. bluetooth connected bluetooth second device connected. mi tẹ wá kọ bí ti kíní gopro mi yẹn sí. ní gbogbo ọmọ nàìjíríà wà pátá ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ẹ ṣe nípa ti ọmọ mi náà ẹ jọ̀ọ́ mo rọ̀ GoFundMe tí mo ní kí wọ́n ṣí ọ̀nà ìgbéyàwó òun ló wà lọ́wọ́ Bukky Jesse yìí so àti access account gbogbo àwọn tó bá ń fẹ́ justice mo rọ̀ ní ẹ bá wa lọ́wọ́ sí so èyí tí mo ní kọ́ sí lórúkọ alọ́ba nìyẹn o lẹ́yìn yẹn mi ò bá anybody sọ̀rọ̀ nípa GoFundMe àbí any account so ó jẹ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ gbogbo àwọn èèyàn pé kọ́ bá mi jọ̀wọ́ sí látọ̀dọ̀ Bukky Jesse so ó ṣe jẹ́ mi sí ẹ ṣe gbogbo. fún gbogbo ọmọ Nàìjíríà pàápàá ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ẹ lè ṣe nípa ti ọmọ mi náà ẹ jọ̀ọ́ mo rọ̀ kó fọ́ọ̀mù tí mo ní kí wọ́n ṣí ọ̀nà ìgbéyàwó òun ló wà lọ́wọ́ Bukky Jesse yẹn so àti access account gbogbo àwọn tó bá ń fẹ́ justice mo rọ̀ yín ẹ bá wa lọ́wọ́ sí so èyí tí mo ní kọ́ sí lórúkọ alọ́ba nìyẹn o lẹ́yìn yẹn mi ò bá anybody sọ̀rọ̀ nípa gofundme àbí ẹnu account so ó jẹ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ gbogbo àwọn èèyàn pé kó bá mi jọ̀wọ́ sí i látọ̀dọ̀ bí kìjì sí so ṣe ẹ wá wo ẹ wo. fún wo ohun tí ó wá tó máa ń dùnyàn nínú tó máa ń bàyàn nínú jẹ́ jù òun lélẹ̀ èyí tí sọ mo fẹ́ rèé pò wùn ní alọ́ba bókè jèsè òun lélẹ̀ wọ́n ti rétí wọ́n ti seven thousand dollars ẹ wá wo àìmọye gofundme ìkọrẹ coconut africa world ìkan rèé by Stephen uh, eh, Stephen O ìkan rèé eléègò pàápàá gọbí andélé ògì ṣe ọmọ ọmọ Ìgbò àbọmọ ọmọ Haúsá àbọmọ Asia ìkan nìyẹn o ìkan tún rèé kò tán o eré lóhun tàríkà tàríkà ìmọ́lẹ̀ jẹ́ ìkan tún rèé eléyìí kan ìyàwó àtọmọ Edmond Dike ìkan tún nìyí ìyẹn lóhùn Emmanuel Akuyeye ẹ ọmọ Yorùbá tún rèé tún worúkọ yẹn náà Quivin Darosha àbúyára Darosha tó yẹn náà kò Support Mohbad Family DMV Afrobeat. Ikọ̀ tún Justice for Mohbad Jill Matzod àbíkílẹ̀ lè pera ẹ̀. Ìmí ìtún rèé Mohbad baby and mother Charles Abbas. Ikọ̀ tún wá rèé <laughs> kẹ máa wo bíi tí Nàìjíríà lè dé lórí GoFundMe náà ni o Emmanuel Nsúdọ̀ kò tọ́ o. Ikọ̀ for the upkeeping Sarah Griffin ikọ́ tó rèé okò Adéolúwafẹ́mi ìmí tún nìyí Jóbi Àbúrà ṣe rí i pé ọ̀rọ̀ Nàìjíríà nígbà míì Ọlọ́run nìkan ló lè ọ̀rọ̀ Nàìjíríà nígbà míì Ọlọ́run nìkan ló understand ẹ̀ mba tí ah. nàìjíríà nàìjíríà ń gbà mí báwọn nàìjíríà ṣe máa ń ṣe ń gbà mí ó máa ń dùnyàn gan ni ó máa ń dùnyàn gan ni so every opportunity tó ń bá ti rí báyìí wọ́n á fẹ́ lò nílò wọ́n á fẹ́ lò bàjẹ́ yẹ́rí kí máa ń pè Facebook tó lóun fẹ́ monetize nàìjíríà sìn ọlọ́màjẹ́ kó tún jẹ́ pé owó nàìjíríà gangan ló máa tún fi bàjẹ́ tí Facebook máa sọ pé irọ́ mo ti ń lọ ọlọ́màjẹ́ kó jẹ́ pé fúnra wa la tún máa bàjẹ́ tí Facebook kankan máa sọ pé hmm, ó dàbọ̀ ẹ wo ordinary ipò gbẹ́pà àwọn kan fẹ́ ṣí GoFundMe wọ́n ti ń rówó díẹ̀díẹ̀ báyìí olúkálù àná tí mo ṣìwọ́ kò pọ̀ tó yẹn o olúkálùkù náà ti ń sáré lọ ókùn GoFundMe Mohbad kinní kan Justice for kinní kan ebi ti fẹ́ pọ ọmọ pa ebi ti fẹ́ pàyà pa ìjọ ọ̀la fẹ́ stop gbogbo rádaràda yìí bẹ́ẹ̀ dé Facebook ẹ bẹ́ẹ̀ dé Facebook sì ẹ lọ táìpù Àgbàlá Gabriel tẹ́ẹ̀ bá rí forty tẹ́ ẹ̀ bá rí fọ́tì àgbàlá Gabriel bẹ́ẹ̀ ẹ wá fọwọ́ gún mi mú àgbàlá Gabriel dẹ̀ríkẹ̀ ẹyọ kan ṣoṣo péré lónìí but for the fact pé màá yẹn ti ń gbowó fáwọn èèyàn wọn ti rí pé kinní àwọn náà wá lọ sí GoFundMe lọ́rẹ́ àmì ẹ̀ àgbàlá Gabriel lọ rẹpẹtẹ wọ́n wá fi ópè ópè wọ́n wá gbélé ẹ máa sanwó sínú àkáǹtì eléyìí ópè ni kò kú nídìí pé bóyá ẹ lọ sí ibì kan dó àwọn ẹ̀ṣẹ̀ṣẹ̀ ní mí báǹkì ń sìn yìí open ni wọ́n ti gbélé wùrùwùrù gbọ́ inú ẹ̀ náà dẹ̀dẹ́kẹ̀ làwọn nǹkan tí sì dáwó sí la ṣe ń tẹ̀ láti máa expose àwọn people yìí pé ẹ má jẹ́ káwọn èèyàn wá kó wá máa gbá wa mọ́ ó lè ti pọ̀ jù àwọn olójú kòkòrò ti pọ̀ jù àwọn tó kàn jẹ́ wípé ẹ àti irú opportunity bíbá ẹ jẹ́ ká sáré lò wọ́n ti pọ̀ jù ẹ wo almost thirty sí twenty Mohbad Mohbad Mohbad ní GoFundMe nìyẹn o ní gofundme lásán sì nìyẹn o bọ̀ tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti táàpù Mohbad the first one yẹn òun yẹn gangan ni authentic the first one yẹn òun gangan ni authentic ṣe wá rí àwọn tó kù àwọn olè gbèmí làwọn yẹn ń jẹ́ àwọn olè gbèmí òun ni àwọn yẹn ń jẹ́ àwọn olójú kòkòrò tó jẹ́ pé àwọn alápá má ṣiṣẹ́ àwọn ọlọ́kọ́ olúkọ́lóhun kígbe òun làwọn yẹn àwọn kan bíi sá kòǹdókí àwọn kan bíi dàrósà àwọn yẹn olè làwọn yẹn fẹ́ jà àwọn yẹn ò ń ṣe wọn ń ṣe authentic láti ọ̀dọ̀ baba Mohbad tẹ bá ti ẹ ti rí ba Joseph Alọ́ba Ògúnbàwò òun nìyí ìtọ́jọ́ authentic gangan rèé by alọ́ba Joseph Ògúnbàwó tẹ́ bá kílìkì ẹ̀ náà ó ṣeéṣe kẹrí Bukky Jesse ńbẹ̀ náà ẹ jẹ́ kí n wò bóyá tẹ́ bá kílìkì ẹ̀ṣẹ́ rí àwọn ní. alọ́ba Joseph olúwa bá mi wò ó Ayọ̀délé Fámúyìwá ṣètìrí Bukky Jesse náà ńbẹ̀ and Ọláìtàn Paul àwọn yẹn gangan ni authentic ṣe wá rí àwọn tó kù wọ̀nyẹn ẹ̀sán owó ná ni o kí ni mo sọ ṣe wá rí àwọn tó kù wọ̀nyẹn tẹ bá lẹ́ ń fowó sí ẹ kàn lọ fi owó ṣe sàárà lásán ni àwọn èèyàn ń ṣe Bukky Jesse o àwọn èèyàn rẹ̀ kì í ṣe bàbá Mohbad o àwọn olè tó wà láàrin wọn òun làwọn yẹn so ẹ má gọra yín o ẹ má gọra yín ọlọ́lọ́wọ́ ìgbà tí nàìjíríà máa tó stop wípé ọmọ ọlọ́mọ kú kó wá jẹ́ pé yẹn lè wá rò pé ẹ ti rí sàárà ẹ ti rí nǹkan tẹ́ máa fi powó sápò ẹ ti rí nǹkan tẹ́ máa fi jẹun ṣe rí ah ìgbà mi tó ti ń bá ronú bí nàìjíríà ṣe ń ṣe ń gbà mí gan ojú á dẹ̀ máa tìyàn ọlọ́run ojú á máa tìyàn pé ah ṣé kọ́ńtì náà lè léyà bí nǹkan mi torí ẹ wò pé ah so ikú ikú Mohbad ń sìn then lomi fẹ́ máa fi cash out ikú Mohbad ń sìn ni ẹlòmí fẹ́ máa fi cash out tó bá yá wá ní pé wọ́n ń ṣépè fún wọn ìgbà náà níwọ̀n wọn lépè ìgbà náà níwọ̀n wọn lépè ìgbà ó lè pè wá nítọ́sí wọn